ìṣẹ́jú kan péré dúró dúró dúró dúró tó bá sọ pé òun fẹ́ mi mọ́ mo máa para mi dànù. Sarah. mo máa pa ẹ́ ni mo máa pa ẹ́ ni mo máa pa ẹ́ ni mo máa pa ẹ́ ni fífi lẹ̀. dákẹ́ nu ẹ. ẹ jẹ́ nsọ̀n kan fún yín ṣé ẹ̀ ń gbọ́ mi ṣá. kí ni kàdé bá ṣe ná. ẹ ṣáà gbọ́ nǹkan tí fẹ́ bá yín sọ lẹ́ni ẹ̀ ń gbádùn nísìnyí lẹ́nu mẹ́kẹ́ mọ̀ ń gbé lọ́jọ́ kan ẹ máa ṣòfò nulẹ̀ yìí mo máa pa ògbó yín ni mo máa pa yín ni kító. lulẹ̀ mọ́ ń a ti ṣègbéyàwó lulẹ̀. <laughs>